أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أنفسهم لو كانوا يعلمون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يعلمون الناس السحر وما أنزل وما أنزل على الملكين ببابل هاروت وماروت وما يعلمان من أحد حتى يقولا إنما نحن فتنة حتى يقولا فتنة فلا تكفر فيتعلمون منهما ما فيتعلمون منهما ما يضرهم ولا ينفعهم ويتعلمون منهما ما يفرقون به بين المرء وزوجه وما هم بضار به من أحد إلا بإذن الله ويتعلمون ما يكون ولا ينفعهم ولقد علموا لمن اشتراه ما له في الآخرة من خلاق ولبئس ما شروا به أنفسهم لو كانوا يعلمون لك الحمد يا ربنا كما ينبغي لجلال وجهك وسلطانك وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أقول فعل الله سبحانه وتعالى تسعى مسلمين أترى لكي كرات جاري فالنبي صلى الله عليه وسلم ẹ̀dọ́rọ̀ bá láti pàmà jẹ́kẹ̀ẹ́ Allah bá ní sàlékò kí ànàbí bá ní sàlékò ọlá rẹ̀ àti àwọn aráàlú rẹ̀ àti sàhábà rẹ̀ jáwọn náà wà náà tọ́ọ̀kẹ̀ pẹ̀lú ànàbí sallallahu alaihi wasallam lọ́tọ́ tí ò lè fowó bara rẹ̀ lẹ̀ tí lẹ́ntí ọ̀sẹ́bọ dákùjẹ́ àpàdé rẹ lẹ́ntí ò ní sẹ́bọ ní ọ àfẹ́tọ́ bá ńlá kúrò níbi wa mọ̀nàfíkì tọ́jẹ́ ti akọ́dí mọ́sà lèmi àtẹ̀yìn bẹ́ẹ̀ o tọ́jọ́ kó so rẹ mọ́ wà fi àdánwò kan wà gbogbo jẹ́ pé tá a máa sọ ni má jẹ́ àgbọ̀bẹ̀ lórí ibú wájú mi ọlọ́run ṣe mọ́ fúnlẹ̀ bọ́lájọpọ̀sù rẹ̀ tóró ti dí àmọ̀ wípé béèyàn bá ní ojú àánú bí ọ̀bà lọ́wọ́ àánú fèèlì lákọ̀ọ́sà àánú wa o ọ̀nà méjèèjì náà ni ó ti gbà kẹwa o béèyàn bá ní ojú àánú sẹ́ tí ọ̀wà ní kíni o tí ọ̀lọ́wọ́ àánú ọ̀páàsì o la hawla wala quwwata illa billahi rẹ̀ ní ìjẹjọ́ abá ọ̀rọ̀ débi ọ̀rọ̀ ìṣù àtàmà rẹ̀ lórí ayata wáyé a sì ní yọ́fẹ̀ gbáwà ní tẹ̀fsírù tí ó lè ní ogún torí àfẹ́ pẹ́sọ tí a sọ sọ pé ò sáti gbẹ̀mí a sọ yékéyéké nítorí wípé a ti ní kọ́rídà nínú al-Qur'an innama dhalikum kọ́nà àtútù mà ní ọdún pẹ̀lọ́kùnrin mẹ́ta ọkùnrin tó pọ̀ ní o ẹ mọ bí ẹ ṣe ń kí wọn ní àdìkúta sí ẹrù ẹni tó fúyẹ́ rákùn ẹwọ́ kí o ń kọjá lọ́mìkà àdáwò rẹ̀ mẹ́rin kan ń tàn wá lòmùbá gbàgbà lábájókò tí lè bá ń sọ ẹ̀jẹ̀ nílẹ̀lẹ́kùn sọkún kí o ní láró èyí aládàwò ìyá lọ́bá ọ nígbà láàbàrún sọ wípé a òkú o wọ́n ní kí lọ́pọ̀ lájé lọ́pàá ẹ̀kọ́ ẹ̀ ń gbẹ̀rù fún kọ́ kí ni bàbá wí jàmáà akasọ̀rọ̀ Yorùbá ń bi eléyìn ni ọ̀tá ajé lè mi o kọ́rọ̀ ẹ̀gbẹ́ ẹ̀mọ̀tẹ́lẹ́ o wà lẹ́ ọ̀tá ajé lè mi nígbà ọ̀pẹ yìí. ọ̀tá ajé lè mú náà. ẹ dàpọ̀. pẹ̀lú label. ọ̀tá ajé hánrán. bàbá ọ̀tá ajé lè fún ẹgbẹ́ sọ̀rọ̀ yìí. bàbá tó bàbá àgbà tó wọ̀ mí pé àdúgbò rẹ̀ dáwọ́ ilé. ṣé ń jọ yìí obìnrin kan ní jáde aláwọ̀ wá kẹ́ ẹ bí tẹ́gbàwé ọ̀ àbára. ọ̀rọ̀ lọ́ba di káàmù sọ pé ọlọ́run sọ̀rọ̀ bí ọ̀rọ̀ ajé o nígbà papòdà ní ọba sàjé díye òsà ẹ̀ ń bá ti akọ́jà kalẹ̀ pé ajé ọ̀tá o yóò yẹ ajé òun náà ní àwí ẹ̀ mọ̀ sọ fún yàgàrà ẹ̀rọ àbọ̀kọ mi ọlọ́run bá sànú ẹsẹ̀ omi ọgá gẹ́gẹ́ náà ọlọ́run bá ní tẹ̀lé ẹ̀bá ti pàjẹ́ mi náà ọ̀tá ajé ni a ń bá sọ̀rọ̀ yìí ìyàwó mi bẹ́ẹ̀ pé àbílẹ̀ ayé bẹ́ẹ̀ parí ọ̀tá ajé mi. èsù ní ìjẹjọ akọ́kọ́ ń sọ̀rọ̀ pọ̀ ọ̀rọ̀ lárọ́wá jínú ìbílí ìṣẹ̀ìtàn àkíyà ilé àkíyà mẹ́tẹ̀ẹ̀ta a sì jí òye wa wípé tí wọ́n bá ti sọ wípé jínú aljẹ̀rún ní jẹ́rẹ̀ ìran tí a nìyẹ ṣùgbọ́n bó ní ẹ ti dá wọn ibi tá adélé nínú ibilis olùsù ó ní rùmúùmù ó ní kùsùs tí ó bá èèyàn lè jẹ́ ṣàìtàn èsù èèyàn wà ibi tá a fún títí ní ìjẹjọ́ nù àjẹ̀nù ń bẹ tó nàtú jésù èsù ẹranko náà ń bẹ àwọn kí ni ń sùúrù jí níbo ni Allah subhanahu wa ta'ala ló ti dáwọn àjẹ̀nù a bá ti mọ̀ ń sùúrù wọn à ní pọ́blẹ́mù ẹjá sínú alkùnrán ṣẹ́gbẹ̀ pé ọ̀rọ̀ ẹ̀rí ni tọ́nà tàà fẹ́ sọ ń pa àwọn yìí àìjọ sọ̀rẹ̀ àìjọ lọ sùkú bóòlá sí àmọ́wọ̀n àjọ kí ó pọ̀ àfíká padà sínú kùnrán Allah subhanahu wa ta'ala ọ̀nà mẹ́ta lọ́gbọ́dá ló fi sọ bí tó ti dá wọn أعوذ بالله من الشيطان الرجيم ولقد خلقنا الإنسان من صلصال من حمأ مسنون والجان خلقناه من قبل من نار السموم الله سبحانه وتعالى أجمع القرآن بيه كانت الجن أسبق خلقا من الإنس الجن أول جن مو ويساجوا نتلولي ساجوا nínú àwọn àtàlìjẹ̀lú tá alàgbà ọjọ́ àlọ́ ọjọ́ àlọ́ sẹ̀tẹ̀tẹ̀tẹ̀tẹ̀tẹ̀tẹ̀ ọjọ́ àlọ́ ojú kanú arinari samu kini jẹ́nàrù samu asàtún sọ́nà ayàmí wàlìjáàna ọ̀làkùnáwò minariji eh, eh, eh, minna alásọ̀kún tó dáa ń bí marriage minna ó tún ṣe ìsìpáàtù tó wá tẹnu ṣẹ̀tàn wípé ọ̀làkùtà lè minna rí ọlọ́kùtà wù mí dédé mẹ́ta iná ni náàrù sàmù marriage minna anáàrù kí wá ní lágbá ń pè ní náàrù ni anáàrù alẹ́tí ládùn họ́nà làá bí náà bá pure tí jò rẹ̀ tí ó sì gbé bọ́yá ń kú lọ tí wọ́n wà pé ń ṣe èéfín tí jò gírígírígírígírí ìní ń pè bẹ́ẹ̀ eré ló sì padà mú ìwáyàwá gẹ́gẹ́ bí imaamu ahakimu sí gbà wà ní mustadrak al-hadith alamna Saud radiyallahu ta'ala anhu ó ní náàrù samum allati khulqa minha al ibi tọ́lọ̀ ti dáwà jẹ̀lú yìí adínẹ́ ti ń jò gírígírí báyìí òkè bí ṣe ń jò gírígírí o ìjẹ́ ń pè ní ẹnu rẹ̀ lọ́wọ́ tí ń jò gírígírí tọ́wá kílí àti èsè tí nǹkan kan ṣe gidi ti dáná rẹ̀ tọ́sà bíọ́lùkè òní ń pè bẹ́ẹ̀ nà ibi tọ́lọ̀ ti dáwà jẹ̀lú tá ń pè ní iná yìí iná ajá nìyàmá lálìkì àmà sẹ́fúntì ni èkìkí kanú sẹ́fúntì ni ẹ̀tì dáyà àjẹ̀nù ẹwọ́ bẹ́ẹ̀ sí dáyẹ́ bó wá ní ibi náà yòókù gẹ́gẹ́ pàpàtẹ́ àríwó sì wá rí àbọ̀ jùmọ́ sẹ́mi pé nígbà tábẹ̀ ìparí sí àìráyè ìbéèrè tí a bá rí múṣkílà tí máa ń sọ̀rọ̀ lọ alẹ́tọ̀ àti ìnáwó pé ẹ̀dá gbó a tó sọ padà eléyìí àti sàdéhùn insha Allah rahman afẹ́ wù jígé ní o ìgbètèkò àwọn apá kan ní náà sàmù ó ní ṣúrúlà ìlbárikọ̀ mínà sọ̀wá ìtù tí ó bá di pé àràbá sẹ gbáhùn iná tó jáde ń bẹ ìní jẹ́nàrù sàmọ́n àpákà àbá àsọ́bà ọmọ wọlé àti ẹtùmọ̀ rẹ̀ ń kọ́rọ̀ sí gẹ́ni ó sì yẹ káwà gbóòlé pé ọ̀wọ́lé jama'a kí ni ìpìlẹ̀ igbe ara ibá àtijọ́ mọ̀ ohun ta ni wọn mẹ̀rẹ̀ káàkiri darí gíní o yóò sì ajẹ́ pẹ́bẹ̀ jẹ́ dáwọn bẹ̀kọ̀ so clear àríyànbá mi marriage mi náà el marriage tí a bá ní marriage mi náà tí iná bá ń jò ibi ẹnu ẹ̀ tí ó pín sí tí ó yọrí sí kọ́lọ̀kọ́lọ̀kọ́lọ̀kọ́lọ̀kọ́lọ̀ yóò ní yellow yóò ní green yóò ní blue barakalofi yóò ní black yóò ní white ẹnu ẹnu onílábà tó ń pè marriage tọ́jẹ́ wípé ẹ̀ lè pè kọ́lọ̀ kan báyìí lónìí ibi ẹnu sóró náà lọ́lọ́ ti mú un tẹ̀ dá wọn ló ń sòrò wọn kí wá ní lára ń pè ní marriage kí n kó lúmọ́ra wọn láti bí fíìlì marriage sàlẹ́rì láàlẹ́ àṣùkúnra majá fil musnad inda baba ahmed wafi sunan inda abu nasa'i wafi sunan inda abi dawud min hadith abi lójú gbogbogbò ó tún gbé wá lójú pé ọdáwọn èèyàn kan yọ nínú ọ̀tọ̀ dá yọ̀ mẹ́ abdullahi bin amr bin as bàbá rẹ̀ amr bin as ahu abdullahi ní ruwaya mi ruwaya mi wá pẹ́pẹ́ sàn wá pẹ̀lú àwọn sọ̀hábà jọ kẹ̀kẹ́ àmì sàn sọ àmì sàn sọ fún àwọn sọ̀hábà wípé kéfà bìkú wàbí zamani áò yúṣíkù ṣàkùnrin rọ́wì àyàtì àzàmánú yóò gọ́rbàlù náà sùfí gọ́rbàlátàni àníbì dojúkọ sọ̀hábà ìjọkọ̀ ó ní kẹ́yìfà bí kùn tí wọ́n bá lu ìbára ìlọ́dọ̀ lárúbáwá tí wọ́n bá bí èlérè pé kẹ́yìfà bí kà tọ́bọ̀ wá dà padà pé kẹ́yìfà bí ẹni ọgbọ́rọ̀ nìyẹn bóòlù ó ṣe hùwà nígbàtí ìjọba ìbá sílẹ̀ tó wá dáfàrà ìgbé ah, kéfà bí bóòlù ẹgbẹ́ kí n ṣe o ìjìlédé ní ẹni lọ́dọ̀ lọ́rọ̀ wá alára ẹ̀sìn sọ̀rọ̀ lárúbáwá ẹ̀sìn sọ̀rọ̀ lárúbáwá ọ̀rọ̀ àkídà ni àkílẹ̀ gbàkídà yìí ẹ ti kéwọ́ yìí fún ẹ̀jẹ̀ pòfẹ́sọ̀ ní di English ọ̀wá lóò bẹ́ẹ̀bù. ọ̀pọ̀lọpọ̀ máa dàpọ̀. ẹ ọ̀rọ̀ ẹ̀sìn sọ̀rọ̀ lárúbáwá ọ̀rọ̀ ọjọ́ anábì sọ fún ọ wípé káìfà bíkùn wàbí zamani bọ́ọ̀ kí ni ọjọ́ náà báyọ fún yín bó o lẹ́ẹ̀ṣẹ̀ rí ṣe nígbà tásìkò kan dé a ò yú ṣípa ìyá àti àzámà àná ẹ àdúgbì ni mò ń wájú mi àsìkò kan ti dé báyìí tán yòókọ́rọ́bálù náà tún fi ọlọ́run ọ wà pàṣẹ pé tẹ́bùkọ̀ tùrùsálàtù mi náà nọ́ọ̀sì ìgbà bá wá jọ̀wọ̀ tán àṣetùmẹ̀ nípa wẹ̀ ni ọlọ́run máa lọ tí wọ́n dárúgbà sí nítorí ọlọ́run wọ́n mọ̀ sọ̀kò tó nítorí ọlọ́run yọ wà á bu àwọn ọmọ dárúgbà sí mọ̀ sọ̀kò tó torí ti ń jẹ àti ti ń jẹ. kí ni àwọn ń pè ní tùrùsálà ibi tá a ti mọ̀ wọ́n tẹ́bùkọ̀ tùrùsálàtù mi náà nọ́ọ̀sì yọ wà á bu àwọn èèta nínú àwọn èèyàn àwọn àwọn ọ̀gá bẹ́ẹ̀ nígbà tí wọn ọ̀rẹ́ ní ọlọ́run mọ́ ní gbà ìwà ìrẹ́ ní ọlọ́run gbà tí wọn sáà bá àmà nínú wa ìlú wá wá wá ní mẹ́ ẹn tí ń rán sọ láyé àwọn àfáà gangan ẹn tí ń bẹ lórí ẹlòmíì tọ̀kẹ́gbò lẹ́nu wọn ó ju ti bẹ lórí mi lọ ìlọ ẹ̀rọ̀dẹ́nu ayé wọn ẹ̀yẹ tí kẹ̀lọ́ jókòó bẹ́ẹ̀ yẹn ṣe jókòó ìjẹ́ ìnáwó dé látẹ́tù máa sọ̀rọ̀ ohun tó ju ti mẹ́rin ti lọ. ìgbẹ́ nìkan oṣù tí ń ka àfáà rẹ̀ pé ojókòó mú kí ó báyìí wọ́n sì jẹ́ wọ́n sì jẹ́ wọ́n sì jẹ́ wọ́n jẹ́ one thousand four eighty ẹni òrókan ẹ̀dàkùn kọ́mọ̀tì ẹ̀jẹ̀ pé kí ó náà yàn kọ́ yàgàn kí ọmọ gbà mọ́ ní gbà ọdọ́dọ́ àfáì ọgbà ọha ọdúgbò ọdọ́dọ́ ọha ẹ̀dàkùn tó bá wà lẹ́ yóò bá bó wo sì pọ́pọ́ tó. yóò máa jẹun lọ ni. yóò máa jẹun ni. ṣùgbọ́n lọ́dọ̀ lárúbáwá wọ́n mú láti bí fíìmì hasila tí wọ́n bá ní hasila fúlàánú ọlọ́mọdé ọba wa ojújọ́ lẹ́fí ojú ẹ̀ ti ìtumọ̀ ẹ̀nu sáà àti hálù tí ó bá ní ahsalallahu lánàá ọlọ́wọ̀ jẹ́ ọ̀dọ́ fún náà hasalu bin master rẹ̀ máa wá awá tún ní tí lábá ń pè ní hisilu bí èèyàn bá jẹ́ ní tó táyé máa wò tẹ́lẹ̀ tí àwọn èèyàn máa dùn tó wá dẹn tó ti nǹkan gẹrẹ ah, ẹ̀rí àfá sọ́rọ̀ kẹ́lé o àfi ilẹ̀ àfọ́ ọ̀dọ́mọ́ àtúwá ní hìsílà hìsílà tún kí ló bá ń pè ní ìkílà bómi bá pọ̀ nù gànga táyé tí a mọ̀ bẹ tí wọ́n ń gbé ẹjẹ́ àmọ́ ìdèsù ẹ̀ bọ́ bá ti di bá ń dèsù tó kù bú ẹ̀ alákòóso jọ ọmọ sọjọ́ pilẹ̀ nígbò kalu tí ó ojú ẹsẹ̀ jẹ́ bá pọ̀ nìyẹn máa ń lò. wọ́n sọ àdámi sí wọ́n sọ àdámi sí. wọn ò ní fi wọn ò ní bá lọ́ọ̀kù sínú ẹ̀. àwa ní ìsàlà arọ̀dí òmìnkú lè náwó rí pàǹdà tó gbogbo òun náà nǹkan kọ̀ọ̀kan sálànú àwọn èèyàn kò sí ìbánu wọn nìyẹn ànábì ní gbà tó bá di pé pàrùpàrù ló kù bó lẹsẹ fẹ yọyọ wọn ní kẹfà bí náà ya Rasulullah lára tó máa lò wípé àìsà láti lò ó mú wà ládàá bóbi bá sí ọmọ fún lọ́yàn tó wá pa lórí bóódì wọn ni ìyá rẹ̀ ló ahtalatu man ummu ay asa'at rada'aha aw rada'ahu ala kulli hal annabi wa sọ́kọ́ sọ́hábà jọ́rọ̀ wípé bóò lẹ́sẹ̀ fẹ́ẹ̀rìn gbà náà tẹ́ẹ̀fì èèyàn yọ jẹ̀mọ́ àṣẹ́mì àtẹ̀yìnlá náà ti dọ́gbọ́n fẹ́ẹ̀ fi kọ́lẹ̀kọ́ jọ náà lọ́wọ́ rọ̀tẹ́lẹ̀ gómìnà nọ́ọ̀sì hàn paruparu ẹ̀dá irú àwọn wo àwọn adébíyà ń lọ mọ́rì já ìrúdù hàn wá àmàna ti hìm mọ́rì jù tọ́lọ́ tọ́lọ́ dáwọn àjẹ́ lọ àbí wàá lọ sí ìlú rẹ̀ pẹ̀lẹ́ pé mọ́rì já ti ìrúdù hàn àwọn tó jẹ́ wípé àdéhùn wọn ti lú mọ́ra wọn àdéhùn náà ni wípé à sọmọ yàrá ìpínlẹ̀ ìbámu ni fún ìrọ́ nípa wọn ẹjẹ́ wọn náà ó sí níbi èsì yóò tún bá adébọ̀ tó tún kó yóò gbà kéde o yóò gbà débọ̀ fún. àdéhùn rẹ̀ tó bí iṣẹ́ sí ọlọ́run láyé mi ìní gbẹ́dọ̀ kéṣe mùsùlùmí wọ́n wá dìde ìrájú gẹ́gẹ́rẹ́ wọ́n lè lọ bá gáràjì ẹ̀mọ̀ ló mọ̀ sáré ah kùsásù ah, ọlọ́gbọ̀ olèrè ọlọ́gbọ̀ ọ̀dàstáńdì ilé ìwé gáràjì lọ́fẹ́ àkọrọrùn ah, àwọn olùmẹ́sàdàbí gáràjì nature ọ̀sẹ̀ wá ní ṣẹ́gbọ́n ti wí wá sọ̀rọ̀ lọ pé Salmanu ṣé bàdà kò mú torí kí wọ́n sì lè pẹ́ mi náà mọ̀ yóò sì máa gba ẹlòmíì jẹ́ nítorí torí ajé àmọ̀tà torí ipò yóò sì máa yóò sì rẹ̀ pé rọ́nà pa mẹ́ni ẹ̀. pé àbú ẹ̀ abá kí o lè abá òjì náà bọ́ ẹ̀yìn ò mọ̀ gbọ́dọ̀ ilé àti àlè but wọ́n kàjọ́rọ̀ ní olé tí mo rí pé wá bá pé ní kí n jẹ́ fún ilé o ráàbò òsìnrẹ́ tí ẹ̀lẹ́ máa tùlẹ̀ yìí rẹ̀ kí lọ́gẹ̀ ìrọ́lì sí pa ó sì máa àwọn sọ̀hábà bá mojú ara wọn wọ́n ní faqalu kayfa bina ya Rasulullah annabi kí lọ fí àṣẹ gbà náà wọ àrẹ́bí wa ní tààkùnkùn náà wọ̀tẹ́dàrú ma tún kìrún gbogbo tọ́kàn tí náà kọ̀ tó lè máa dáwà lálẹ́ sí ẹpá tí ó tọ́ ẹ̀pẹ́ gbẹ́nà lẹ́sẹsẹsẹ tẹ́ fi lébẹ̀lì ara yín tó fi di pé mọ́lọ wọ́n mọ́ sásí àwọn kan ìjẹ́ fi sọ kíní ìgbẹ́ náà gan ó yẹ kórè mi gan sílẹ̀ àbí sọ wípé ìtọ́kàn tí a náà bá kọ ẹbí mùsùlùmù náà ni ẹ́ wọ́n pé àfa aláàfáà súnà bàdà kọ́mọ̀ wọ́n sásí eléyìí rí wọ́n máa nà ọlọ́ọ̀fẹ́ <laughs> mọ́sásí wọn wa amanatihim káníbì kiri ká ṣe anábì ní ìntò yìí inú ẹ̀sìn ọmọ ìyá mi lélẹ́yìn ìsáàsù ní ìfẹ́sàlámà sí ìsáàsù kọ́ni ọgbà ní àríkì àwọn ènìyàn sàlámà sí tẹ́mẹ̀ ìpèsè ẹ̀hẹ́n jẹ́mọ̀ tí làkẹ́ ìbá ti mú òyìn ẹ̀ ọlọ́run náà ló ń fún bùlẹ́sìn ẹ̀wù tó ló torí ẹ̀dá wa ó ló ń bùwérè ẹ̀rọ orí ẹgbẹ́ gbèsè kòkó yẹ àṣẹ ẹni tí lú ẹ̀sìn àṣẹwérè ni ọ̀rẹ́ àwọn onídìí ká dérí ẹ̀rí gbàtà àfọkàn méjì bá ó sàásù bí ẹ bá ń kó alọ náà ní ẹkó alọ ìrẹ́ ah, ah. o ẹ̀kọ́ tẹ́lẹ̀ bíbí àdúgbì wá ní tọ́ bá ti á di táìmù hmm. ìntẹ́yìn náà rí wípé ìrújú gúlélé ìrújú kí ni ó ìrújú gúlélé ọ̀kan náà mùsùlùmí orí àkẹ́bọ́mọ́lọ́ ètò zainabu fà fúlàníyàn bẹ̀ lórí ẹ̀ fúlàníyàn wà ní àbẹ̀lórí ọ̀rọ̀ lọ́sẹ̀ ní wípé kìí sí gbáà ní ṣètò ẹ̀fọ́ ìrìkó àwọn ẹ̀kọ́ bí ọ̀sẹ̀ bóbi gbélé ó ṣòro láti mà fáwọn ìyàrá ilé nì tí ọba jẹ́ tó bá fi lé fọ́nà lẹ́ lọ síbi tí wọ́n ti ń kọ́ ń pa rẹ̀ so kọ́dà ìtọ́jà àwọn obìnrin wọn ti dẹ́kọ̀ọ́ lé ọkọ́ lẹ̀ fún olóṣù mẹ́rin so ṣùgbọ́n mi tẹ́ ti lé gbọ́gbà ìjáde náà jẹ́ polówó ilẹ̀ Yorùbá iná ni o àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ ìfẹ́ ti wà lẹ́mẹ̀ ilé ìwé sáàdì yọ́lẹ́dà káwọn bí ìbẹ̀ yọ́rọ̀ náà bàbá tapa àfi tá àfàbà ilọ̀ jáde kèèpò sùn mélòó síra wọn ní ẹgbógbò ẹ̀lú lé tó gbé nǹkan jẹ Ah, ọwọ́ àkàtì wí ìta tí àbá lòdì olóògbé láríkì àmà torí pé màá rí ẹ torí pé tó bẹ́ẹ̀ fẹ́ èyí sẹ́ńtì máa lọ jáde ọmọ sì padà parẹ́. jẹ́sìn mọ́rìkẹ̀tì rúdùhùn wà àmànátìhìn nínú kọjá ní yúnífọ́ọ̀mù sokoto tí ń bọ̀ kí o ti ní yúnífọ́ọ̀mù gbogbo ẹ ti wá lúmọ́ra wọn afọ́ọ̀mọ̀ wọn bá yí sọ̀rọ̀ kọ́rọ̀ wípé ilé ìlọ bá bí mu àpòtù sáṣẹ̀ ìwá sọ báyìí gbangba ní àgbà tí ìlọ bá bí mu gbàtí ìgbé ọ̀rẹ́ tó rẹ̀ lásìkò àmì wá ní wàtàdàrú wàtàkùdúnà bí bí amúrì ọ̀sọ́tíkùn ẹwà máa wo ìmọ̀ láàrin yóò àdúgbà ní tásìkò bá ti wá tó tí nǹkan bẹ́ dàrú dàrú dàrú débi pé ẹn tó fẹ́ dìde àtúnṣe gan ẹ̀mí ẹ̀lùkù tí wọ́n máa dù kẹtí ilé látúnṣe gan ṣe gan dáadáa o tí ó gbà kókúni kọ́sàkùnrin kókúni àmì ìtọ́rọ̀ bá ti arí báwọn wà á gbájúmọ́ ní ayé àti fámílì ẹ̀ ààyè ilé ká ni ànábì ti yọ̀ǹda fún yẹn wàtàdàrúnà amúrọ̀ àmẹ́tìkùn sọwárí ẹ kí àfà ní ẹ̀dẹ ọ̀sáfọwọ́ náà fà lọ́sọ̀gbó ọ̀sára ní tẹ̀lẹ́wọ̀ gàgà fi hàn yóò lẹ́ wà á ààrẹ wọ́n náà ní sàṣàrùn sọ́fà wọ́n wípé ẹnu kun àdífì yóò ṣùgbọ́n ìtọ́ fẹsẹ̀ mọ̀lẹ́rì tó yóò bá rí yóò kámọ̀ lọ kọ̀ wá rẹ̀ kọ̀ wá rẹ̀ o ànábì ní àsìkò kan bọ̀ wọ́n ní ànábì níta gbọ́dọ̀ sọ̀rọ̀ báwo ni tó sọ pé ànábì sọ̀rọ̀ tí ò sọ. ọmọ nìyọ́ máa bẹ lọ́n sàánú mi sí báyìí fún mi ọlọ́ni tó bá jẹ́ pé tọ́ ń fẹ́ ní ọ̀dọ̀ mi lọ tọrọ ń wò fún ọ ṣùgbọ́n kọ́ ọmọ wa kú máa kó àwọn èèyàn yòókù máa sàánú méje ní ọ̀daràn gbogbo tó ọba ti ń pọ̀ ìkú papọ̀ fún àgbàdo àti ẹ̀mọ́ torí mò ń bínú sọ̀rọ̀ tó pọ̀ nínú àtọ́ ìtọ́rọ fún ẹ̀ ẹ wá wo eléyìí wà ní ìfìyẹ́lẹ́ tó fẹsẹ̀ múlẹ̀ tó ah, ẹ tó táyì mú ọ yá adu orí àní o tó bá nílé ẹ ìyàwó dún ọmọ àwọn ọmọ ọkọ bíọ́lì kì àmọ́ àwọn abíọ́lì tàn àtàrà àtà o ṣé ẹ gbọ́ gánà bí nkú abẹ́lé tó tún wá kọ́ ọ ìyàwó kọ́ máa ń yàtọ̀ lọ jáde yóò sọ wọn sẹ́sà jáde nígbà tó ọgbà ìyàwó mi tẹ̀sìn náà ni ọ̀ ayọ̀rọ̀kù tẹ̀sìn ọwá rú òru pọ̀ aládàálẹ̀ kí lẹ́fẹ́ dálé sí àtọ́lọ́sọ pé jesus ní lò tó tó sọ pé islam ní ọmọ ìyá ní ó sì pè á. ọ̀dẹ̀ ń bínú ọ̀tá ní bínú rẹ̀ ẹ̀ tí ogun ẹ̀ náà ní kéwú ni tí ogun ẹ̀ ní kéwú ẹ̀ kí á gbogbo ẹ̀ tàbí kí gbogbo ẹ̀ ìgbàmbá mi sọ̀rọ̀ jọ ni ó nígbà tí àwọn lọ fún ẹ̀kọ́ déédéé wọ́n sàwọn tí àwọn ti níyàwó pé méjì mẹ́ta mẹ́rin sẹ́gbẹ̀ kan ẹ̀kọ́ déédéé náà fi afẹ́ kọ́lé yẹn ààrẹ lórí wípé ẹlòmíì wọ́n bá

oníbi ìbò mú ní à tẹ́ ẹ̀mọ̀ pé tí a sọ bá jáde fátìrì omi rìnrìn bákan náà ṣé tẹ́ ẹ bá lọ ra sọ ní ọ̀pá mẹ́rin mẹ́rin fún ẹnì kọ̀ọ̀kan wọn ṣe orí náà ni máa ń pè fún àbí ẹ gbé ọ̀pá kọ̀ọ̀kan lọ ó lè lè máa ṣe báwọn àwọn ẹ̀ṣẹ̀ lè yóò sẹ́mọ̀ mọ́kàfò lẹ̀ lò ní àdúgbò ní ó ní mọ́kàfò làwọn lò sẹ́mọ̀ pé tíknẹ́sì a máa jura lọ́gbà mi a sì máa lọ́ọ̀lẹ̀ a máa fún mọ́ra wọn ju lọ́nà ọ̀pọ̀ rẹ̀ nù rẹ̀ a máa wọra ju gbàmí lọ só dídí kọ̀ọ̀kan náà lẹ́gbẹ̀ẹ́ kọ̀ọ̀kan abẹ́ẹ́lá ìkọ̀ọ̀kan mẹ́rin tó kálukú ẹsẹ̀ ń sọ́kọ̀ ah, ó ní mọ̀ sí bá òṣìṣẹ́ wà dáa ìdá ẹsẹ̀ pọ̀ o ẹ dákun bíríkì lọ dáa tí ọmọ rẹ ni tí ó wà á yọ igbó yàrá kọ̀ọ̀kan tí ó rí kankan náà tó jẹ́ pé ẹ̀fì àwùkọ̀ ọ̀kan yàrá kankan náà wọ́n rẹ ibò mí ìtàgànnà rẹ̀ ti ń dáadáa kọ́dà ń pàtẹ́ tó kù dídán ẹbẹ̀ sí kankan bó rẹ ṣe pẹ̀lú yàrá iṣẹ́ ge sí. ń bọ̀ pẹ́ kó ní sásù ẹ̀jẹ̀ ń jẹ́wọ́ ó ní mo ti dalẹ́ wàlẹ́ inú ilé ọlọ́mọ wà ìpẹ̀lú ọdún ọ̀sọ̀ yìí ó ní mo ti dalẹ́ ara ìlú dìnà ẹ̀láwọ̀ ẹ̀kọ́ pé tí ń bá ti apply ìkàbá ìtọ́ bá ti dí báyìí bí wọ́n gbá ọmọsáwọ̀ ẹ̀dá sí bí ìwà máa forí ìbí ròrò kú yọba pa á dàrú sí ọlẹ́gẹ̀ sọ̀rọ̀ ẹ̀rí ọ̀rọ̀ mùsùlùmí àti sí àníyẹ ẹ̀ẹ́ta fẹ́ wọnú wọ̀ fẹ́ yóò sì gbẹ̀gbẹ̀ orí

so ti sọ òtítọ́ ìyẹn ló sì àṣẹ sí mọ́mọ́ alẹ́ nígbà wà láàdé tí òfin lọ́rùn lẹ ìmọ̀mọ̀ wá sí adọ́rùn ta wá gbé ọkọ̀ ọmọ ọkọ̀ àbọ̀ báwo yẹ sí yàwó nípa àárín táwùsírì sunday sunday mọ́ jímọ̀ náà ẹ̀kọ́ ọ̀kan lẹ́mọ̀ tó ní ojú pẹ́ náà àfáà ní hádá zamanu sukut àsìkò tí kéèyàn máa dákẹ́ jẹ́ kọ́pọ̀ nínú ilé ayé yẹn láti wáyé wà mùláàzà mọ́tòlìbò yóò di àtàsìkò téèyàn máa bísì sínú ilé bísí pẹ̀lú yàwó bísí pẹ̀lú máa katíà máa ṣe náà fílà àwọn ojú ọlọ́run bá kí láti wáyé o torí pé fàmánì ọ̀rọ̀ tí a akẹ́rọ̀ min hajjati fàkọ́dé akọ̀dà hajjfa wà wàlà ẹ̀dìrì torí gbogbo tọ́lọ̀ ń bá ti ń bò lẹ́bùn láyé tọ́wọ́ á jẹ́ pẹ́rù rẹ̀ bò yẹn ń tí wọ́n máa ń bá lọ́dọ̀ ọgọ́rùn-ún èèyàn ní bá lọ́dọ̀ yálà ọpọlọ ni o yálà owó ni o yálà gbajúmọ̀ ni o gbogbo ẹgbà tí ìpàdé ọmọ bí adama ikú ń tẹ̀lé kí ọ̀rọ̀ yóò kíá àbúrú àbúrú kò kíá kò kíá ah, náà káwọ àwọn tí ọlọ́run fún ní owó nílùú owó tí wọ́n bá lọ́dún ẹ̀lẹ̀kẹ́ ẹlòmíì fọpọlọ gbígbà tọ́lọ bá fẹ́ máa pé owó ọwọ́ ẹni ọ̀rọ̀ ẹ̀ka gbogbo arábàdàn kọ̀ọ̀kan ní wọ́n tó rí báwọn èèyàn mélòó nù wa gbogbo wa lè sọ wípé mo lè ka márùn orú wọn tó lè fẹsẹ̀ rìn láti géètì lọ sí di àpẹ tẹ́nà ká tẹ̀lé lọ́sàn-án kan. na kò sí ní ebe mi àti ebi yàrá wàrà wà ń kọ́ńtró gómìnà wa mo lò ń kọ́ńtró president mo ọ̀nà kọ̀ọ̀kan tẹ̀ ń ìtọ́pọ̀lọ́ sọ pé ah yàrá mi gajì mọ̀ pọ̀ntò tí wọ́n bá bùnú bàdà yìí ẹwà nínú tí ọjà lè fẹ̀ yọ́fẹ̀ tó 3 million ẹ̀dá kan ṣe gómìnà lè sọ pé ẹkú lẹ́yìn ẹ̀ mọ́ afẹ́ lọ kírun sáàsì ọjà wa èyí sí ìrìnlọ́rin láti gómìnà sáàjọ jimá ẹ̀ ṣe gómìnà lè lẹ́wọ̀ torí wípé wọ́n ti kó ń tọ́pọ̀ dùn tó nìkẹ́ lè lọ sọ́dọ̀ rẹ̀ nítorí kìsì ni nítorí wípé ayé ọmọ ìgbogbo ìtumọ̀ ní gbogbo ìtayé bá ń dùn tẹ́nìkan bá lọ ọ́dà ni ìgbó òjìnà sí. Èkó ìgbéyà, ó ti yé Ibi tọ́lọ́lọ́ ti dá àwọn yìí, mi máa mi nà ẹnu náà tí kọ́lọ̀kọ́lọ̀ ti bẹ́ẹ̀bẹ̀ ni máa rí tí ó papọ̀ ẹ̀ ìlànàbí sọ inú ìwá yà mí àlàbí wà dá bìlá ìpè yóò bá náà sàtì bàbá rẹ̀ òní kẹ́yìfà bí kùn nùrùwá mi kẹ́yìfà bí ká abúlábùnú abúlábùnú àásù bóòlù sí wà àlàbí wà sọ gẹ́lẹ́ bó ṣe kọ́ àwọn sàbẹ́ ìbíbi ìwáyà ṣùgbọ́n ziyada wà wà ń bi àdífi sálùmù sáré sáìdì àdúgbò ni wà ìyákùn wà tàlàkùn náà fi dì nìkan dára bí fa parí jọ náà ẹ ṣọ́ra yín ẹ má kun ẹ̀ ọ̀dà ẹ má kun ẹ̀sìn lọ́dà àárọ̀ ẹ sọ̀rọ̀ ayé ẹ má kun ẹ̀sìn lọ́dà o ẹ má kun ẹ̀sìn lọ́dà o ìlódélẹ̀ yóò ẹ̀bọ̀ ẹjọ́ tó sì sọ ẹ dàkún sọ da àwọn ọmọ dàkún àfà ọ̀pẹ àfà lẹ́ni yìí o ọ̀pẹ ah no no no àfà akérò pẹ̀lú ẹ̀ fàdásíwájú làwọn eléyìí ah ṣe bí ẹbára àṣánà ẹwọ́n fi àbáàdì sí ẹ́ ah no no no àwọn south tmc rẹ̀ south tmc rẹ̀ no ìṣe ah no no no no ọmọ dáadáa ni ara àwọn àfẹ́ mss ti mss máa ń lò ní ara àwọn àfà dání ẹwọ̀ dàtàrí bí sọ́jọ́sí ní but ah mo kó láti lè gẹ́ẹ̀tì wọn náà ah, àfi tẹ́ bá lè mẹ́ni tí torí pé àfáàtà lọ́mùnà ní tẹ́ bá lè mẹ́ni tí tó tún tẹgbẹ́yẹn tó bá súnmọ́ wọn tó wọ́n dáa sọ́ra wọn àrùbìn wa ìyákùn wà tàláwùnà fi dín àwọn òníyé wí o tọ́rọ ò lè pa mí ní ìsìnbẹ́lọ̀ nǹkan kíkù mi ọwọ́ látọwọ́ rẹ̀ tó lórí sí ee eh, o sì ní ìsìnlẹ̀ ìjẹ́jì ń tánà bí sọ sọ́rọ̀ wá tún lọ́wọ́ sọ́rọ̀ màálé àwa náà ń wí ojúmọ́ ìgbésojúmọ́ làwa náà yóò wà láì kìí ojúmọ́ ìyàwó ti yóò lè yẹ̀rá ní wàláhì tẹ̀lé ìlàìlà ìlà wà ṣùgbọ́n ìtọ́jọ kọ́ ibi tọ́jọ kọ́ á kọ́rì máa rí jù tánà bí wàá tí iná bá jò gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ ẹnu rẹ̀ tí ó mú kọ́lọ̀ fún lọ́wà ìjẹmárì ẹ wá dàkún tá a bá tún wá sọ pé kọ̀lọ́tà lè mi nàárí ọ̀dá láti mi náà náà ọ̀dá ilé láti iná ní ìsìn jíǹsù kan nìyẹn lára àwọn òṣọ́ọ̀fù ẹ̀ ìròyìn rẹ̀ ẹ́ wọ́n ní ìbò ṣe mú kọ́lọ́kọ́lọ̀ wá kí náà ló kọ́ kí náà kọ́kọ́ wí wọ́n ní wọ́n ní ìbò ṣe pure ká kò tí ẹ̀ mú èrú kankan wá kò tí ẹ̀ mú kankan wá ìtẹ́sọ̀ náà nìyẹn àti bí tọ́lọ̀ ti dá àwọn àdìjẹ̀lú náà kí wá lẹ́rìí wa jẹ́ àfi sahih ìdààmú muslim hadith umul mu'minin aishata radiyallahu anha qalat rasulullah sallam khalaqallahu khulqatil malaika min nurin aw khalaqallahu malaika sàfúnlá min nur ọlọ́run dá àwọn malaika láti di ìmọ̀lẹ́ walijan min marij min nar ọ̀dọ̀ àwọn àdìjẹ̀lú níbi kọ́lọ́kọ̀rọ̀ tí máa yọ lẹ́nu náà yẹ wa khuliqa adam mimma wusifa lakum láti bí tọ́lọ̀ ń sàlàyé fún yí tó ti jọ yé yíò ibi èèpẹ̀ ló ti dára bí adama jẹ́ ẹ wá wo iná náà tá ń sọ iná bó náà ṣe ní tó ń kọ́lọ̀kọ́lọ̀ yìí bẹ́ẹ̀ lọ́nà bí adama náà níbi èèpẹ̀ tàbí bí adama náà bó sì wá nù ìrìwáyà ìmọ̀ Tirmidhi fi sunan sunan sahih annabi ni oríṣi kọ́lọ̀kọ́lọ̀ lẹ́nu iná lò sí pakuléètì bómi ṣe pakuléètì wọnú wà wà náà fà fi máa ń kílíà rẹ̀ pé mẹ́rin náà láàánú àwọn ẹ̀dá kan bẹ omi da ìpè ọ̀dà omi ẹ̀lọ́dà tẹ́ bá rí báyìí kò ní fáyì yọ́ wà níwà débi pé ah, subhanallah ẹ̀sì ma wà fáàlọ́ kan tí ó kú tí ẹ̀ fàyọ̀mọ́dá sọ pẹ̀tẹ́ ìbá bá lò ẹ̀mà fáwọn èèyàn gáábẹ̀ ẹlòmí ìdàkejì tí ẹ̀ èèpẹ̀ dá omi rú ọ̀nà fàwọ̀rájanú yọ fàyọ̀ ṣùgbọ́n ẹ̀ nígbà tó sọ méjì lẹ́yìn máa ké dáàbò sí àdáàtò àṣòwòsẹ̀ yẹn súnmọ́ ìbẹ́nu ọkùnrin bẹ́ẹ̀ ìbẹ́nu obìnrin bẹ́ẹ̀ àwọn kan sì ń bẹ bẹ́ẹ̀kù ti dá lórí ọ̀dá pé àà ah, ah, bí o bí bí o bá ti ẹ̀fẹ̀ bá wà lọ́wọ́ èèyàn ọ̀ fáì. yóò wá bẹ́ẹ̀ mú mi tí ah, irú wo yẹn kó tó máa ń lọ́pọ̀ lẹ́nì kó lọ bẹ́ẹ̀ bí sọ̀sọ̀ bí ẹ ṣe fi ọ̀gá kò yé mi àwọn àrán kẹrin bómi ṣe dá lè pẹ̀ dá ju ẹwà máa wọ àdánwò tó lọ ń fi irú àwọn àyùn ṣe júlù wọn júlù wọn ẹ tó lè pẹ́ láyé wọn àwọn ìsábà àmà ọ̀dá ìwà tó dá wọ́n sọ́wọ́n kọ́lọ̀ ń dá kọ́kọ́ bọ́ wa annabi ni bí wọ́n sì dá wọn àti kílẹ̀ lẹ́yìn ọ̀nà àwa fẹ́ bọ́ síbi àwùsọ́ọ̀fù lè jí ní àti ma ń súrù wọn ìpìlẹ̀ wọn gangan kí ni àwùsọ́ọ̀fù wọn àwọn ọ̀rọ̀ ìwò ní wà ń bẹ wọn àkọ́kọ́ alìjánu zawatun mutamayizatun bí àwùsọ́ọ̀fì káà وحقائقها عن سائر المخلوقات àwọn àjẹ̀dú yìí wọ́n ní dáàtì wọn lára ṣùgbọ́n yàtọ̀ sí báwà sí rí wọ́n sì ní àwọn àròyìn àti bí ẹ́ ṣe rí gangan báyìí tí wọ́n fi yàtọ̀ sí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá kí yatashakkaluna wa yurawun yatashakkaluna wa yurawun wa yatasawwaruna wa yurawun nínú ẹ̀dà tó lọ ń dá wọn gẹ́gẹ́ bí ẹ ṣe rí ṣe ẹ̀mọ̀ wípé àwa náà pẹ̀ka lẹ́dà bẹ́ẹ̀ náà náà pẹ̀ka olórí ogún bẹnu olórí kan tó ju bí 100 bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ olórí kan tó jẹ́ pé gbogbo ara rẹ̀ báyìí bí ìgbà tí èèyàn bá da ewé bo nǹkan létí sí wà gbogbo ara rẹ̀ létí míì sí bẹnu wọn ẹnu ẹ̀fẹ́ ìjọlù ọ̀nà mọ́sálásì lọ èyí kan lọ á dání ìtẹ́yìn sí ìfikọjẹ́ ẹnu ẹ̀ kèé sọ̀rọ̀ mítà márùn-ún sí mẹ́wàá orísìírísìí bá nìyàn bí wọ́n tún ṣe wá lẹ́dẹ̀ẹ́hùn bẹ́ẹ̀ náà nírú tí kọ̀ọ̀kan wọn náà bí náà ṣe yọ́ máa bírú tiẹ̀ náà. òbí máa jọra rẹ̀. ẹ eléyé àwọn eléyé wà bọ́ ọ́nù wọn olùmọ̀ bàbá wọn. àwọn olójú rẹ mẹ́lẹ̀ tójú ẹgbẹ́ ojú wọn imú nìkan lọ́wà wọn bẹ àwọn etí ń lẹ etí má rẹ bí gbìyànjú bá sọ bóra irú tí aláàdọ̀ máa ṣùgbọ́n bí gbogbo wọn ṣe rí báyìí nípìnlẹ̀ yàtà ṣàkàlù wọn wọn tún máa di tọ́ bá wù wọn ibi àwọn ọmọ nìyẹn àwàmọ̀ àwọn kan ka àwọn kan takò pé wọ́n lára lọ́nà wọ̀ lára ṣùgbọ́n ẹ̀mí ni àbúháwù ni ẹ̀mí ni wọ́n tí ò ṣe é gbámú afẹ́fẹ́ sì ni ṣùgbọ́n rẹ̀ ikọ̀ wọlé in tí ọba ti fi wọlé nù kìtàbà ti súnà láti mọ̀ dọ́rọ̀ padà ẹ̀rí wa nìyẹn tẹ́ẹ̀mà pé pòfẹ́sọ̀ ọkùnrin wọ́n bá sọ̀rọ̀ pẹ̀lú ọ̀nà nọ́nà ẹ̀rí mi rí ànábì ẹ̀ ọlọ́pọ̀lọ́ ẹ̀ gifted ni èmi gan gifted ni mi gbogbo tó fi ka prep school ọdún mẹ́ta péré science school mi ọdún méjì àbọ̀ kèsí ìṣe ayé tí ìdè pé course kan ló lè ṣe course mẹ́ta mo sì papọ̀ ìṣẹ́sọ́mọ̀dẹ̀ mọ̀ jáde ọ̀dẹ̀ kí wá lẹ gba processor yìí lé lórí o ó ní antena ẹ̀rù kí ẹ̀ṣẹ́ ta wó èèyàn a ní antenna wo ó ní Antena ayẹ́ antenna kí ibi àwa ti mú ẹ̀rìn ibi kìtàbà ti kí ni ó sunna kí láyé máa àwọn apá kan nínú àwọn àfáwọn nílá wọn láwọn àgbẹ̀tẹ̀lú tẹ́ wò yẹn wọn èé sábára o bal hum nùfúùsù bàṣàríyà ni wọn ẹ̀mí èèyàn náà ni wọn alìmùfárikọ̀ lé àbùdá ní à tó jẹ́ pé ó ti pàdánù ara rẹ̀ ẹ̀mí wá tún ń ṣiṣẹ́ kí lórílẹ̀ ẹwọ̀rọ̀kọ̀rọ̀ sílé ìtàn bàbá ti sọ tó bá dáa tó bẹ́sí ọlọ́mù àkànsára sí ẹgbẹ́ ẹkù oríire ìjẹba tó ti bí tí ó rí bẹ́ wípé pé ẹ̀sìn la fi ń jọ a ní bàbá oní ẹ̀ èntẹ́ wí yóò rí bẹ́ kí ni tá a bá nínú àwọn àgbàlagbà wọ́n lẹ́ ń bá fojú àná wó kù ráyù ìlọ́fàtẹ́bí sọ ẹ bá fi ojú àná wó kù sẹ́ ẹ̀bọ̀rọ̀ ọ̀pọ̀ lásọ àwọn yẹn ní alákìídá pé àwọn àlìjẹ̀nú o ẹ̀mí èèyàn náà ni ṣùgbọ́n ó ti fayé lẹ̀ ẹ̀mí wa bá ń tún sayé lá. èsì lọ́jọ́ ká dómi dáadáa kọ́dà kan náà philosophers wọ́n gbá ọ̀rọ̀ ìmú wọ́n wá kàtàkóyọ̀ sí kò ní àtẹ̀lùjẹ̀yẹ náà lọ nígbà òkú tán ìlọ adẹ́bọra àwọn pẹ̀pẹ̀ sọ pé ń bá fojú ànáwó ta ní o fòkú ta ní ọ̀bọ̀ lásán ẹgbẹ̀rọ gba sọ́ọ̀bù lára ẹ̀ ẹ̀bùra tù a sì rẹ̀ tó fínúfíndọ̀ tọ́sọ̀rọ̀ ẹ̀ ẹ̀bùra ó ní ọwọ́ ajáwé lè lórí ẹ̀ẹ́jọba ni olóòwọ̀n ìjọba ìjòyè olóòwọ̀n ìṣèjòyè kó wọn máa dídá ní ẹ bọ́ra òfin ní òwú láti ní obìnrin àgbà títí ní ẹ̀yọ̀ báyìí rẹ̀ àbí wọn jẹ́ bọ́ra ọkọ̀ òwú láti tó ń fẹ́ jẹ́ pàdé ọlọ́run ọ̀wọ́ abàbẹ̀ lọ́n kọ́ mọ́ jẹ bọ́ra pàdé ọlọ́run àmín tẹ́ẹ̀mọ̀ tó bá sì ti wà lákọ́lẹ́ pé yọ́ jẹ pàdé ọlọ́run àwọn tó tara ẹ̀gbára dánù pẹ̀lú àdúrà táwà sí naam àwọn bọ̀ àwọn àjẹ̀lú yìí àti rí oṣùrù wọn ibi ẹ̀ ti dá wọn àwọn àríwí pé yàtà ṣàkẹ̀lún kọ́dà wà yàtà sọ̀gbàrún wọ́n sì máa gbáwọ̀ ọ̀wọ̀ ìmọ̀bùn tẹ̀lé àrùn náà wà ìyá ìmọ̀bùn ní kẹ́rù yàtà sọ̀gbàrún fi وقط وكلاب وحية وعقرب alìjẹnu ó lè parada tí ó wà láwọ̀ dání akéèké ó lè parada lọ́wọ́láwọ̀ èjò ajá olóńgbò ràkúnmí ẹṣin màálù ewúrẹ́ àwọn àdómi díẹ̀ sẹ́ẹ̀rì wà lórí pé wọ́n jẹ́jì gan nù Qur'an àti sunna abọ́mẹ́wò ṣùgbọ́n ká dúró kára dún bí díẹ̀ jama'a àárín ìgbà ẹlẹgẹ́ a sì ní ìdí àti pọ̀ yìí lórí wípé ẹ̀kẹ́lẹ́ burúkú yìí ọ̀rọ̀ kìnnìyàn ṣe pé tí ò lè wíbá wọn ah, ó ti dìde ti pẹ́ ọlọ́ni ìdàmà dálẹ́kùn ṣẹ̀tàn ìfọ́nfà òlìyà èṣù tẹ́ ń wọ́n àwọn ọ̀rẹ́ rẹ̀ náà ní máa rẹ̀rù dábà ah. hmm. ó lè bá ti nínú tẹ́lì sí lówó bí i kò lè lọ ó ní fìtìlá ti fi epo sí kìí ṣe kẹrọsí o ẹni ó sì bọ̀rọ̀ bá bẹ kó sí kò sí ṣe gbé wọnú plane ẹ pàlẹ́ pẹ̀lú sọ́nù bí ọ̀bọ̀dọ̀ kù wọ́n ṣe ṣe ṣe ṣe ṣe hàn náà dà jẹ́ bọ́ ní èso amamamamamam abẹ́ntí ń dẹ́rù ẹ̀wọ́ fojú rí báyìí ó ń tọ́ ara agbági àwọn àdàlú wọn ilé jẹ́ bí sọ́kọ̀ àdà èso lóhàn yọ gbìyànjú lẹ̀. ṣé ẹ rí ibi tá a dé tá a bá ti gbọ́ yé tá a là ń bí àti kó oríire sáà bá a ṣe wá ń tò wọ́ yìí ẹranko tí a dá lẹ̀ pé gbogbo akẹ́kọ̀ọ́ ìmọ̀ kó sínú wọ̀nyí náà pátá àti èèyàn náà a fẹ́ dí á mọ̀ wípé bóòlá ṣe wá dórí dínámà àti torí kíni àjẹ̀nú a máa di olóńgbò tí yóò sì rà lọ́jà tí ó lè mọ̀ nípìnlẹ̀ olóńgbò kiri kó rà a máa jẹ́ sí kílẹ̀ láàlì àsìkò kọmi mọ̀tọ̀bárí rọ́pọ̀lọ́wà ìyá من رواية زيد بن أسلم عن أبيه بإسناد ثابت إلى من؟ إلى من الخطاب هو من الخطاب ذكر رؤوني ركب عمر بردون كلام بقى بردون لا إله إلا الله. bá rẹ tó bá pè lọ tó bá pè bàdún kò yí tó bá ní à kẹtẹkẹtẹ ó tó ní ẹ̀sìn ní a máa pẹ̀bẹ̀ ẹgbẹ́ ọ̀pẹ́ ó tó ní làkùnrin barudun lọ́dọ̀ lọ́dọ̀ wá ní pé nǹkan àgbọ̀n ọwá ní jẹ́sì ìjẹ́rakùnrin ó lè jẹ́ bàákà ó lè jẹ́ màálù àmì nǹkan màálù màálù èsì ìjẹ́ wọn gbọ̀n ìlọ́fà tí ì sọ̀rọ̀ ní àdíjà bí èyí àti ìkan ogun yòókù ní ọba ní ọmọ bá gbogbo ìjọ kan wọ́n ti jàhásà rẹ̀ bàrùgọ́nù yẹn àwa ní kí ló dé tí wò fi dákọ pẹ́ sí lógún dọ́nà àbí bàáka nítorí pé ẹni tó gba ìwà ìyàwó ọ̀fẹ́ ẹ parọ́ kọ̀ wá máa rú rẹ̀ tó gúnmọ̀ ọwọ́ ló <laughs> tó wọ́n pẹ̀lẹ̀ wọ́n sọ̀hábà pẹ̀lú àṣàbíkà tí è kílò kò sí kílò ẹmẹ̀lẹ́wọ́ bá sọ fún ọgbẹ́ ti gbá ti ẹ bó sì sọ tẹ pé wà sáàbì kúnlẹ̀ àwọn sí ẹ̀stáàmù kọ̀rọ̀ ti ẹ lọ́pàá bardon fàjá alẹ́ yàtà bá sọ bí bó ṣe kò kínú é ṣe pẹ̀lú tí wò lọ́ọ̀kan ẹni tí pẹ̀lú ní ẹ̀ náà yọ́ yóò ti jọrú ẹ tí àbúrò bòmìnì kí ni àrùtọ́ mọ́rùn ní gbàmbẹ́gbà fọjá àlàyé tìrìbù nígbàrù bá ń kó gíbò falam yezdat illa tabakturan bọ́bá ti nà wá ilẹ̀ tí ó ti tó yá bí sì sẹ́sẹ́ náà ní iṣẹ́ àbírù náà ó ké bẹ́ẹ̀ èrò ti pé fanazala umaru bá bínú sọ̀kalẹ̀ umaru ní ha ma hamaltumuni illa ala shaytani ẹ̀fúlẹ́gbẹ̀ wọ́ fàkọ́dí ankartu nafsi ọ̀dà tí wọ́n bá nígbà tí wọ́n ẹ̀dà bàjẹ́ láyé jù wọ́n wà lọ kọ́lẹ̀ sí mi lọ́tọ̀kọ̀ ìsẹ́mà wípé mò ń ṣe yànga lórílẹ̀ àsìkò yìí ẹranko ló sì fà. Nàá àsìkò kí ni o? sọ ọmọ tó náà gbé ojú wọ ọ́fíìsì náà wọ ọ́fíìsì ẹgbẹ́ àìmọye fọ́tò rẹ̀ tí ó fi sọ fún ọ wípé tí ẹ̀rẹ́ yóò tó kúlẹ̀ o aṣọ́ ni ó ti pa àwọn èèyàn lọ́mọ́ pẹ̀lẹ́ jọ jọ jọ ẹ bá tó sí wà nǹkan ọlọ́pàá lójú ọmọ adúrú àti ẹ̀ ń pakó tó débi ó dé o ẹ kò dúró títí wọn fọkàn pádànù lè nílé dání àbí ọ̀yọ̀ kẹ́kẹ́ o ẹgbọ́ sàdé o pé tí àsìkò tó ń sọ pé ó wọ́n bà tí ìkù ní wọ́ran o ó ní èyí àdé òní o kẹsẹ̀ pé òyí ìjẹ o èmi kí ni ọmọ tó ta pí lónìí kí lọ ta pí ó ní ẹ mọ́rù àṣẹ súnlẹ̀ gbẹ́gbò lọ́sọ̀kalẹ̀ sí wa màmá pé àṣepẹ́pẹ́ ah, yìí èṣù òun sí bóòlù sí màmá ọjẹ́ kóngó àgbàdo kan láàrin ìṣẹ́jú mẹ́wàá bóòlù sí màmá ẹ̀jẹ̀ aláàjọ́gbó lè jẹun ó ti jẹ́ ewúrẹ́ ti jẹjẹ bóò láàṣì àbọ́bẹ̀yẹ bákanáà wọ́n rìn ní ara wa gbogbo bí ẹ̀gẹ̀ gbà kọjá tó mi wọ́n kọjá iyùn náà wá já mọ̀ pé gbogbo àrí ààrẹ pátá ti ṣe ìtọ́ rẹ̀ náà tó wà orí fífọ́ ń bẹ bóò láṣẹ kó tó ní àtùmọ̀ rẹ̀ já àtùmọ̀ já tíkẹ́ẹ̀tì ilẹ̀ five naira ní ìwé ìbẹ̀rẹ̀ rúkìá fún ẹ̀dẹ̀. ọjọ́ tẹ́ ra fa Wednesday. rúkìá nígbà tí ó tún kọ́ ní bọ́kùnrin ní ìkàwùkà ní ká. ó sì ọmọ wúrà ìjọ̀nù ní ọ̀bá sí i bẹ́ẹ̀ náà ó ń kàkọ́ kàí ó sì náà ń kírun gbọ́rọ̀ ya ń kàfà tí àgbà ọ̀bà kàfàjọ ọ̀bà kírun ìjọba sọ wá ń fún ẹ̀rù ọgbọ̀ ìjọ àjẹ̀bá kan kí ó sí bẹ̀rẹ̀ dájẹ́ jẹ́mọ́ afẹ́ jí á máa sì ní ìmúra dáṣẹ́ nítorí pé tábà ti ń gbà máa ń sún wọn bóòlẹ̀ ló sì yá máa bá mi jẹmọ́ ṣùgbọ́n àwọn ibá wí ma ń wò pé bọ́yá ẹni èṣù ni ọ́tọ̀ ọba padà lè yára tí a lùn dáàbọ̀ pẹ̀lú ọ̀rọ̀ ìkéyèsẹ́ ní èṣù téèyàn náà bá bàkò di ẹ̀hànánú ọpọlọ táyànú ọpọlọ ọ̀wà ní gbọ̀ǹkan lójú méjì máa ti àfojú kan ẹlẹ́ ṣe ẹti ṣu ẹran ìfúnra yóò ṣe ìgbà ìfẹ́ràn mẹ́wọ́ àkókò ní àgbẹ̀lẹ́wọ́ ilé ìfẹ́ o lè jẹ́rẹ̀ èso ẹ̀rẹ̀ èso tí a ní ìjọkùtà bàbá lọ́dàkùn ọlọ́wọ̀n ẹ̀bá pápò ìníyè ayé bàbá mò lè agbó èṣù ó lè kí èṣù bá mo ti gbọ́ bá ti débẹ̀ èṣù tí ẹ̀ ń gígé èṣù. fídíò yìí ló jẹ pípa. bóò ni òsè ní dàrú máa lọ ẹran tẹ́ ẹ fẹ́ fi palápàá ó dì lọ́wọ́ bọ́ bí wáyà tẹ́ sí kí n já lọ́ba lẹ́rìn èṣù ni ebi ló sì pa ẹran bọ́ kíni o lọ́pọ̀ ẹran bọ́ ó dì. bóun la sì fẹ́ mọ ìyẹ́sà. yọ jẹ o yàtàṣàkẹlò àwa bọ́ sínú alùpùpù aláfẹ́ bẹ́ẹ̀ wá pé èṣù wa máa yíra padà ìṣòro ti ní ìsìn náà wòye yẹn. làálẹ́ àsùnkùn àmàjá àmì أثر ابن عباس رضي الله تعالى عن ارضاهما في سبب نزول قول الله سبحانه وتعالى في سورة الأنفال أعوذ بالله من الشيطان الرجيم وإذ زجرهم الشيطان أعمالهم وقال لا غالب لكم اليوم من الناس وإني جار لكم nígbà tó di ogun bágírí àwọn mùsùlùkú ti dé pọ́pọ̀ ẹ̀rẹ́ ṣẹ̀ìtọ́ náà bá lọ dé ọba kan àmà rẹ̀ náà lẹ́yìn wọ́n fara wọn lọ ọba ọba mùsùlùkùn ó ní láàbọ́ọ́lì bàlá kúmìlì yọ̀wọ̀ mìíràn náà sí. ṣùgbọ́n nígbà tí wọ́n dọ̀dọ̀ àwọn mùsùlùkùn yìí já a fi súrọ̀ tí rọ́jòlè mi ń bà ní madilat sùrọ́kọ́ ibnu malik náà wọn náà tó kọ́ àwọn ọmọ ogun lẹ́yìn èṣù sí mi. ó ní láàgọ́ ní balakúlẹ̀ ọ̀nà nọ́ọ̀sì ẹ mẹ́sà ó wò lè mú èdè yìí lónìí àwọn ànábì yẹn wò lè mú èdè wà ilé járùn lákùn bẹ́ẹ̀ bá ti wọ̀ ìbílẹ̀ mẹ́rin bẹ́ẹ̀ bá wọ̀ ìbílẹ̀ mẹ́rin bẹ́ẹ̀ bá wọ̀ ìbílẹ̀ rí bẹ́ẹ̀ wọ̀ sí ìbílẹ̀ rí gbogbo sì bẹ̀rẹ̀ akọ̀sà sàrà kọ́mpútà ìlú mùsùlùmí sí dàsá òṣègùn lójú báyìí paradise wọ́n rí báyìí fantaza àrọ́jù fantaza àyẹ́dẹ̀wò min rajulin min al-mushrikin ní jọ́nà lọ́n sí rẹ̀ ọ̀nà tí wọ́n fẹ́ wọ́n fẹ́ kọ́kà mùsùlùmí lágídí ni wọ́n wá fún ara wọn lọ́wọ́ báyìí èsù náà wá mẹ́lẹ̀ kan lọ ẹni tí sùn mú lọ ìgbẹ̀gbẹ̀ paradise sáré jọ́ wara rẹ̀ nígbàgbọ́ ẹ̀dá lọ́kùnrin bá ní pa ah, ya rajul sùràkọ́ وقد كنت بأنك جار لنا تزمنا أنك جار لنا أين تفر نبرا سالو ọmọ tí sọ pé máa wájú àbọ̀ ń bẹ báwọn bá mẹ máa wù ẹ inni àrọ máa là tààrọ torí kí ni jùbílì òjìdé ọmọdé káàdì sọ̀kalẹ̀ wọ́n máa nẹ̀ wọ́n gbà jùlọ lẹ́sọ́ ọ̀sọ́ mọ́ rẹ̀ ìdáwìn lórí ọjọ́ ẹ̀rẹ́ lórí yọ ẹ̀ẹ́ ẹni àkọ́bù ọlọ́run bẹ̀rù rẹ o èmi ilé o lọ́wọ́. kí ni yẹ o ìkẹ́kọ̀ọ́kọ́ bẹ̀rẹ̀ téèyàn bá ti ẹni ó ti gba 1900 nípa ọkọ̀ èèyàn sẹ́gun èṣù òní kéèyàn kọ́kọ́ lẹ́mìí pé èṣù kò sí tó fi gbèsè. Well, Yagiri ti blow nìyẹn. Lẹ́pẹ̀ mọ́ ni wọ́n kí. Máa wùlẹ̀ sí kúrúkú lẹ́mẹ̀mẹ̀ yọjú sí mi kó bà nípò. Kọ́kọ́kọ́kọ́kọ́kọ́kọ́ àbá. Ah. Ẹ̀rọ àwọn àfáwà. Gbẹ́gbẹ̀ nǹkan jẹ́ ní àmì. Èṣù mẹ́ nílẹ̀ èṣù. Èṣù ó mọ̀ wá ara ní ẹ́sù yóò fi ìyàn dòdò sí ẹ̀kẹ́ ìbá sí bẹ́rù sànú òun ọba sí bẹ́rù ní ọ̀sẹ̀ pé tó mọ́sá sí ẹ̀mí ọ̀dà tọ́rọ̀ rẹ o àánú mi o kákú ọkọ̀ yàn rẹ ní pẹ́fẹ́ wé kóó kọ́dà kò sígbà tí mo lè rí ẹ̀yìn mọ́sálásí wọ́n ní ẹ̀lẹ̀ tí kò lè parí ọ̀rọ̀ rẹ̀ àwọn adébí pé ààrẹ náà tọ́jẹ̀ sí ìtọ́wà nígbàtà wọn tọ́gì bá fẹ́ kí dókítà wọn a ní ọmọ afọwọ́lanú ọmọ gíní o afọwọ́lanú afọwọ́lanú aláàrẹ ni ó sì máa pariwo nǹkan sí ibi ló dìde o nǹkan kan ní o pé pé in tó di ibẹ̀ kìí sí inú ara ẹ̀ wà wọ́n là tábà ikú tó gbóòlù wọ́n tún ti padà bẹ́ẹ̀ kó tó padà bẹ́ẹ̀. mẹ́ta ní ẹni ẹ̀yà kìíní yẹn Australia ní ẹ̀yà tẹ́ẹ̀kì kankan ilé sì ń ké àwọn ẹgbàmí ní tẹ́yìmọ́ ni kò wú ọdẹ nǹkan sì sí ẹgbẹ̀rún sí pàpà ẹjẹ́ ní rìn ní ọmọ ọmọ ti rìn ó lè rìn kò yíbọ́ bí ojú bí a ti rí ní sàlẹ̀ lọ́hùn níbi ọ̀gbọ́n kó yíbọ́ bẹ̀ kọ́ wá jókòó lé ta fi tọ́lọ̀ fi ń ṣe rí náà fáwọn kó jókòó mọ́lẹ̀ wọ́n mọ̀ wá ya fọ́tò òun wọ́n sáyé ọ̀sẹ̀ọ̀sẹ̀ ojú tẹ̀lé wọ́n fọ́fọ́ ó lò sí ẹ̀fẹ́ bẹ́ẹ̀ ó wá fojú fojú ojú ti sá bóò láàṣì gbogbo bá ṣe ń wí náà lẹ́ni ó ṣùgbọ́n ní fọ́sí àtàkì bí ọmọ èkó ẹjọ́ òrìdá ọkọ̀ fọ́létí inú bá ṣe díẹ̀ ẹni ṣàpẹ̀lẹ́ ọmọ èkó bá ti irọ́sìn ojú ọ̀kọ́ ma pàpàá ilẹ̀ wá láwá ó bí ẹ̀sì rí náà ojú ọ̀kọ́ ma pàpàá kó lè rí gbọ́ bá ní fìrí fìrí bí àwọn ṣètọ́ sí rínú ojú ọ̀sẹ̀ ọ̀sàríjáwọ́ ẹlẹ́ẹ̀kejì ẹjá tó rọrùn rí wáyà tààrí fíyà tí a tún lẹ̀ má áyàwà ìníyà mùkúrù bí kalẹ̀ ní ilẹ̀ káfàrù àwọn kùrẹ́sì ní àpéjọ yìí kí láásì lọ́rọ̀ mọ̀mọ́ kò ní ẹjá lọ mẹ́jọ mẹ́jọ wa ìbá àti ilé ìgbìmọ̀ jẹ̀mọ́ ayé ọ̀n ṣe ń di o ayé ọ̀n ṣe kí ni o ṣe ń di o ibìkan ni ẹ ti dókùn tí wọ́n sọ páwọn darí ilé ayé wa fún wa tí wọ́n bá jó lórí pé à ń fi wójú rí ọlọ́mọba wọ́n bá ń bẹ̀ bí ẹjọ́ lórí ìdàkejì àjọ ń jó lọ náà díẹ̀díẹ̀ náà wọ́n pè níbẹ̀ fàìdáhùn ìjábìlbà ṣéhùn kẹbìr ní ọba bọ́kùnrin kan arúgbó ni lẹ́gbẹ̀ẹ́ lọ́nà ó kàn kó bí ọwọ́ ọ̀dáàmà ó ní mara ewu lẹ́yìn ó ní ana ṣéhùn nàìjírí àgbàlagbà abẹ́wò níbi ọwá ti nàìjírí nàìjírí yẹn dẹ̀rẹ̀ ọwọ́ kìbá ọwọ́ rí yàtọ̀ lọ́bọ́ sí fàjá àkùn la'allakum la'allahu la yu'dibukum ra'yan ọgbọ́n pàtẹ́lù sáìrò ìyèlú lórí àti tí dáwà rẹ̀ fi arabaka ó náà wá wá láti hẹ́pù yí ó sì rẹ̀ ṣe pàtàkì mẹ́lọ́dọ̀ rẹ̀ gan lẹ́tì rí ìmọ̀ràn tí ó sì gbúdò fún yí ó náà bàbá tí a náà lọ́wọ́ sí ìwọlé o lọ́wọ́ gbá kàfún ìlú ọba jókòó ẹ̀ka mú káàdì mọ́lẹ̀ káàdì mọ́lẹ̀ pátá káwé tó pé ọ̀dà àbí ọ̀dà èsù ọkọ dìde òní máa á dá alákùnbìrọ ayì eléyè ṣe mọ̀nà gidi o nítorí gidi sàyà fún àdísù mìlíkọ́lì ìjọba látẹ̀yìn ilẹ̀kùn ìlọ̀rọ̀ ó ti tàkátà pé wọ́n ti bá nà o wọ́n sì wọ́n ẹ̀kún náà tiẹ̀ náà wọ́n jẹ́lẹ̀kùn yín lórí ó dìwà láyé ó dìtò aláyọ̀ yẹn o ìdáàrò ó lè ṣẹlẹ̀ o ẹ̀wọ́n kan ní ṣẹ̀gẹ́gbì ó ní ẹ̀bà jẹ́ alẹ́ fóònù èsùsáìdì rẹ̀ ń bọ̀lẹ̀ bá lé lọ yá lè dàrú tẹ́ ẹ bá lè dàrú ṣẹ́ ẹ màwí kọ́ mọ̀rọ̀ gbé kalẹ̀ yọ́ lọ rè níjọ ní o bí ẹ bá lè lọ ẹ̀rọ náà ó sì padà wà á bá yíta Abuja Abuja ìbádìí torí ikú torí ikú tí ẹ kọ́ mọ́ onímọ̀rọ̀ tí ń bá yí sọ yìí sí òun bọ́yẹ́ nìkan mẹ́bí tí ó ní orí rẹ̀ ẹ̀yà wọ̀dọ̀ làǹgbà láti ló nílé kọ̀ọ̀kan káwa mú ìdà tí ò lè bẹ́ẹ̀kẹ́lẹ́ méjì kan fìyà lọ́kọ̀ọ̀kan wọ́n wá lọ rèé bò wọ́n sàpá kẹ́jẹ̀ lọ fẹ́ káàkiri gbogbo lé bẹ́ẹ̀ kọ́wàá ti lẹ́yìn ní pé à ah, wọ́n pàdé bí ìgbà sáà kí mùtọ̀ wá láti lè ti kọ̀wá náà tó sàládà àbí kí ẹnu ah, ọmọ ọ̀pẹ̀gbọ́n bọ́dà ní ló ti ẹ̀dùn mi tí ọba lọ sí ẹgbẹ́ lè sáà bá bá àwọn ẹgbẹ́ jẹ́ ọlọ́dún ẹgbẹ́ ẹgbẹ́ fámìlì mi sì lọ so ẹgbẹ́ ọpọlọ ọdún palace mu de òní hàdà ra'yun la ra'ya ghayru la ra'ya ghayru kò sọ́pọ̀lọ́ mìíràn tẹ́nìkan lè mú wa tó lè wí ní eléyìí eléyìí gẹ́ni tẹ́gì á ṣe ṣèyítọ́ iná lọ wá bá wọ́njọ́ náà lọ mélòó mélòó léègbì máa sòfin tí ẹ ti ń dùkù láyé lẹ́nì jésù wá dùkù tí ẹ pẹ́. tó mú mọ́ra wà tí wọ́n sì lò wọn náà nípa àwọn ìmọ̀ràn ni wọ́n. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kò sí bí wọ́n bá ti ń darí kẹ̀kẹ́ láyé tí wọ́n bá ti kọ̀yìn sí Quran àti sunnah nabi òfòrí ọgbà yọ̀rọ̀ kèsè pé torí tí ó fẹ́ àtọ́ bẹ́ẹ̀ látọ̀ ọ̀fà ní tí ó fàtọ̀ ọ̀fà bẹ́ẹ̀ fún inú ilé ayé ṣe bọ́rọ̀ lẹ́ ìfẹ́ yẹjú ẹjú òpin ní ilẹ̀ gíẹ̀ láti orí gan ilẹ̀ báyé jà kí. bí ò lè wáyé ọ̀ràn mi. à ń sọ ilé ìfẹ́ tí òpin lẹ̀ tí ìbá aládé ò tẹ́lẹ̀ ní oṣù ẹ̀kọ́ yàtọ̀ sí. aládé ọlọ́jọ́ kọ. ẹ ẹ ti pé ẹjọ́ tó tó kulẹ̀ fi èèpẹ̀ náà kó tó kó lórí ètò dé. àṣẹ a máa wá láwòrán kíni o láwòrán èèyàn ó lè wá láwòrán ẹranko ó lè wá láwòrán àkéèkì ó lè wá ṣùgbọ́n jàmáà ẹwà jẹ́ àkè ìsára àkíyà bí ìdìláìtàlá bóò láàṣẹ máa mẹ́ tọ́bájẹ́ pé ṣe ìtọ́ nínú àwọn nǹkan àásọ insha Allah rahman asìkiri o bí ìdí láì aṣọ bí ìdí láì lọ́wọ́ ìdí kọ̀hár nítorí tẹ́rù òfin wa ní báwà ní fi parí ọ̀rọ̀ yìí sẹ́ ẹ̀ mà pé wọ́n ń rí a bọ́lọ̀ ń sèwí táwọn òòyàn bẹ́ẹ̀ àfẹ́kọ̀ọ́ kí lọ wá fẹ́ bẹ̀rù mọ̀ sí o ó sì máa ní ìgbà tó gbòǹdé ẹlẹ̀ balọ̀ tó sì máa wá sí kí ní kíchìn táà ní òjò wọ́n dá mẹ́jẹ̀lẹ̀ sí i ní tó fi ní bẹ̀rù wọn nú èmi àti ìdájọ́ sọ̀rọ̀ lára jù kalẹ̀ láàrin tàbí òjò ọkọ̀ ọgbà lójú o ìgbàmọ́ tó fẹ́ máa bẹ̀rù sí o tàbí òmú ọlẹ́ o tàbí ọ̀pá sẹ́yìn ọ̀pọ̀ mọ́ ọlọ́tún àpọ̀ ọ̀dájú wá mílò ní o ọ̀bẹ̀rẹ̀ kíchì yìí o tàbí òdu ọmọlẹ̀ lójú oru o òkàlùkù lọ́wọ́ àbòsíwà ìtàbí ọjọ́ hóhó tó fi ajẹ́ pé àwọn àkáyé òkè gbọ́nà ẹgbẹ́ òṣàṣùgbọ́n lábẹ́lẹ́ tó bá tẹ̀lé fún bí áyà mi òun lẹ̀ dálé délé ìrẹ́tò lọ lọ́wọ́ aláìkiri ó ti ẹ̀yẹ bọ́ ìsìnfẹ́ sá lórí ibi nílé jẹ́ lára mi sùkẹ́ kí ní fúlà rẹ̀ ebi sọ ẹbí kúmọ̀ lè tàbí tílẹ̀ kún wa lẹ́yìn torí o lè tàbí òjò wọ́n fọ́ máa lórí o ẹ dákun bọ́bá lọ sa rẹ̀ apẹ̀rẹ̀ akéèké wá tọ́ dàlẹ́ lórí lórí bẹ́ẹ̀dì ẹjọ́ màbẹ́ máa bẹ́ẹ̀ nù wọn ẹjọ́ mọ̀ nítorí náà aláfẹ́pẹ̀rẹ̀ wọn ẹ̀ ń dáàrí dáàrí ta ni òjò wá jí akéèké ẹ̀ tó gbà fáà bójú wíńdò lọ. ẹ̀sìn wíńdò. ẹ̀yọ́ ọ̀lọ́ jùlọ ó fún búrẹ́dì. Ah. ẹ dákun irú ẹsẹ̀ ẹ̀sìn wo ni ó tìrẹsì wo tọ̀ bẹ́ẹ̀ náà agbọ́dọ̀ lọ ọ̀dọ̀ ẹ ọkà ìjọba láà ìjọba láì ti dá àwọn ẹsẹ̀ síta látàbí rí ìfẹsíkẹ́yẹ ti lọ lọ́wọ́rọ́ àwọn spy náà ló fi sí gbèsè lọ sílé ìjọsìn bẹ́ẹ̀ ni lọ sí ilé báńkì bẹ́ẹ̀ ni kankan nígbà tábí èrò tù kan pẹ̀lú ògbó àti ògbó tí ìjọba ti lọ lórí àmọ́ òkú ọkùnrin náà ibi tó sùn lè sí. mélòó mélòó ọmọ ṣètà lè ti ju bọ́ọ̀bù. yes. yes nítorí oyé àrè òun ṣe ọlọ́run fún alẹ́ kọ́. mélòó mélòó tí ó wà lọ́lọ́run tí ó wá yọ sí àbọ̀ ń bẹ̀ ọ̀rọ̀ lọ́n tẹ́lẹ̀ ó ní yóò pẹ́ gbà wọlé o. ọwọ́ rí lára ògiri yóò. orí àbọ̀ òrí mi ó ní mo rí ní ẹ̀ wá wá dúró ẹ̀yìn ẹnu wọn ní ẹ̀ ẹgbàá mi o tí ó yọ sí báhùn ebí ẹ ti kó láyà jẹ lọ bá wúwẹ̀ rẹ̀ ó sì gbéwè sí wájú máa sáìrẹ̀ òun ní pọ̀ sáìrẹ̀ tí iná bú sí o kí ọwọ́ ló sí mélòó mélòó ẹjọ́ ti bàyẹ́ ẹjẹ́ báyìí jẹ̀má à ń sọ ń pa bájẹ̀ ló ṣe rí àti ìdébí ẹni tó kulẹ̀ lọ bá wọn o eh, eh, eh, naturally báwọn gẹ́gẹ́ ṣe rí fúnra wọn láìwá wọn ó bó wá ní ìwà sí wọn àti ìkó mìsúnà mìsúnà láti gbé iṣẹ́ ara àwọn tọ́bájú jọmẹjọ bí yàwó nípa àwọn ìkàrà fún àtìyà àti bẹ́rẹ̀ wọ́n ní sínú kùránì wípé yàtà ṣàkàlù láti mọ̀ pé ó ń dáwọ̀ wà bí bàbá ọ̀ ààrẹ nínú kùránì ẹ̀yà jábọ̀ mìsúnà bí yàwó nípa àwọn tọ́bájú àti ìgbẹ̀mí ibi nastamirru min hadha fi at-tafsir al-qadim insha Allah ta'ala hadha wa sallallahu wa sallam muhammad wa alihi wa sahbihi wa sallam wa sallam wa sallam alaykum wa rahmatullahi wa barakatuh 我们会从这里公布谢谢